الله والصلاة والسلام على رسول الله نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أدوك فون الله وبا أترى إكاتي قالون وبنا فون نبي محمد صلى الله عليه وسلم أمارا ليري أمو صحابة أتوقوا مسلمين àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kúrẹ́ àjẹjẹ tí a rẹ̀ kó pẹ̀lú ògùn ọlọ́run nínú ètò wa èyí tí a pè ní alihidaya ìtọ́sọ́nà lórí àlámàrí ẹ̀sìn abẹ́ ọlọ́run ọba eléyìí tí a tún máa wílé ní ọlọ́mọṣàṣe ní sábàbí ìtọ́sọ́nà fún ẹnìkọ̀ọ̀kan wa èyí tí a pè yẹ̀wò òun náà ní ìdájọ́ èyí tó ń bẹ fún ìrun ọdún ọdún ṣíṣe nínú Islam pàápàá jùlọ Eidul Fitr ọdún ìtúnu àwẹ̀ a ó rí wípé a ti ṣe lálàyé nínú àwọn tí ó ṣáájú àwọn nǹkan tí a gbọ́dọ̀ ṣe nínú Ramadan ní ìtìkáàfù ni ní zakatul fitiri ní tí a mọ̀ sí jáka a ti ṣe àlàyé eléyìí fún wa lẹ́yìn eléyìí kí ni a ń pè ní ọdún nínú Islam àwọn ẹ̀kọ́ wo ló rọ̀ ọdún kí ni àwọn ìdájọ́ èyí tó so mọ́ ọdún alhikmatu fi mashuriyatil idain àwọn ọgbọ́n àti àǹfààní tó ń bẹ níbi gbígbé ọdún kalẹ̀ nínú Islam àkọ́kọ́ agbúdọ̀ kọ́kọ́ mọ̀ wípé n tí a ń pè ní ọdún nínú Islam agbúdọ̀ wò ó pẹ̀lú ojú ìjọsìn nítorí pé kò sígbà láàyè fún ẹnikẹ́ni láti gbé ọdún kan kalẹ̀ nínú Islam láì ṣe n tí Ọlọ́run bá pè ní ọdún àbí tí anabi sallallahu alayhi wa sallam tánàbí bá ṣàlàyé fún wa pé ọdún ni ló fi jẹ́ wípé gbogbo ọdún táwọn èèyàn bá gbé kalẹ̀ fúnra ara wọn eléyìí kò lè jẹ́ ọdún lọ́dọ̀ ọlọ́run o pàápàá jùlọ nínú Islam ọdún òǹtẹ̀ ọlọ́run ó gbọ́dọ̀ wà lérí ẹ̀ kí ni rí tá a fi sọ eléyìí nínú hadith Anas kọ́lọ́wọ́n bá kó bá a yọnu sí ó ní qadima an-nabi sallallahu alayhi wa sallam wa li ahli al-madinati yawman yal'abuna fihima fil jahiliyya a nígbà tí anabi Muhammad tó dé ìlú Madina ànábì bá àwọn ará Madina tí wọ́n yan ọjọ́ méjì láàyò láti máa fi ṣeré láti àsìkò ìgbà ìmọ̀kan òṣìṣẹ́ ọlọ́run wá ní qadimtu alaykum walakum yawmani tal'abuna fihima fil jahiliya èmi dé wá bá yín o mo bá yín lórí ìṣesí pé ẹ ti yan ọjọ́ méjì láàyò láti lè máa fi ṣeré gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń ṣe bọ̀ láti àgbà ìmọ̀kan wa qad abdalakumullahu bihima khayran minhuma ọlọ́run ti fún yín ní ọdún méjì tó lóore ju ọjọ́ méjì yìí lọ yawma nahar wa yawma alfitr ṣé ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run ti fún yín ní ọdún ọjọ́ ọdún iléyà àti ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ eléyìí tí a fẹ́ mú jáde ń bí yìí òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam anabi ò sọ wípé yẹn já àjọ máa ṣe yìí tẹ̀yìn ṣe yìí náà rárá o nítorí pé gbogbo èyí tí wọ́n ń ṣe òun bí bá pè é lọ́dún lọ́dọ̀ ọlọ́run kì í ṣọdún torí pé kò sí ohun tẹ̀ tọ́ ọba lórí rẹ̀ lòbí tí ọlọ́run fi sọ wípé èyí tí ń jẹ́ ọdún lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run faramá òun náà ni ọdún iléyà àbí ọdún ìtúnu àwẹ̀ bákan náà nínú òjíṣẹ́ ọlọ́run tún fi yé gbogbo ọjọ́ ọjọ́ ọdún náà ló fún àwa mùsùlùmí a jẹ́ pé fún ọdún mẹ́ta nínú Islam ọdún ìtúnu àwẹ̀ ọdún iléyà bẹ́ẹ̀ sì ni gbogbo ọjọ́ èyí ń taari ká pé kò lè jẹ́ ọdún lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala àmọ́ eléyìí tó kàn wá gbẹ̀gbẹ̀ nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí òun náà ni àwọn ẹ̀kọ́ èyí tó rọ̀ mọ́ ọdún ìtúnu àwẹ̀ nínú àwọn ẹ̀kọ́ èyí tó rọ̀ mọ́ ọdún ìtúnu àwẹ̀ kí á tiẹ̀ tó máa sọ àwọn ìdájọ́ tó ń bẹ fún ọdún ìtúnu àwẹ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ gbogbo ẹnikẹ́ni tí ó gbààwẹ̀ a nígbàgbọ́ wípé ó gbúdọ̀ yọ jákà rẹ̀ kí ó tó lọ kírun kó tó lọ sí Eid nígbà tá a bá wá múra àti lọ sí Eid nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́ jíjáde lọ sí Eid yustahabu lugoslo qabla al-khuruj wọ́n fẹ́ ká tó lọ sí irú ìwẹ̀ wo ṣé ìwẹ̀ ọṣẹ tá a wẹ̀ ni àti kẹ̀kẹ́ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ìwẹ̀ èyí tí ó jẹ́ ìwẹ̀ tìjọsìn òun náà ni ìwẹ̀ súnà tí a máa ń wẹ̀ bí ìgbà tí a fẹ́ wẹ̀wẹ̀ jánábà èyí ó wàá wẹ̀ pẹ̀lú àníyàn pé mo fẹ́ lọ kírun fún ọlọ́run ní òní ọdún fàánà anas ibn umar arígbà látọ̀dọ̀ anas ọmọ umar oníkàánà yexil yọmọ fitr kọbílà àyàkùtù ilẹ̀ mùsọ̀lì tó dípẹ́ sàbẹ̀ yìí ó máa ń wẹ̀ tó bá ti di ọjọ́ ìtúnu ààwẹ̀ kó tó di pé yóò lọ sí mọ́ṣáláṣí kó tó di pé yóò lọ sí ààyè kírun eléyìí ó jẹ́ àwọn kan tí a fẹ́ kí a mú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ó rò papọ̀ mọ́ ọjọ́ ọdún bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó rò papọ̀ mọ́ ọjọ́ ọdún òun náà ni atajammul wa lubs kí a tún ara wa ṣe ká sì wo èyí tó dára jùlọ nínú aṣọ wa ìtúnraṣe yìí kì í gbúdọ̀ jáde kúrò lábẹ́ sunna tànàbí sallallahu alayhi wa sallam torí pé tá a bá ní ká túnra ṣe kì í ṣe pé ká wá wọ aṣọ èyí tó tako ìfẹ́ ọlọ́run a ó máa rí ní ọjọ́ ọdún ẹlòmíín ọjọ́ náà ní òwòsàn tó tako ìfẹ́ ọlọ́run ọba jùlọ tẹ́ bá bi léèrè yóò láwọn sọdún ni kọ́mọbìnrin tí ń borí dáadáa tí ń lo hijab tó ń lo jelbab tó bá dijọ́ ọdún yóò wá bóra rẹ̀ lẹ́bi ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni ọkùnrin míì tó bá di ọjọ́ ọdún àárọ̀ ọjọ́ ọdún yóò fa gbogbo ọrùngbà rẹ̀ gbogbo àwọn nǹkan tí ó jẹ́ súnà yóò kọ́kọ́ ta kò ní ọkọ̀ ta kò ná kó tó di pé yóò lọ sí mọ́ṣáláṣí àbí kí ẹ rí ẹlòmíì kó sì pé gbogbo aṣọ tí ó wọ̀ gbogbo tí ń bẹ lábẹ́rẹ̀ lè yóò máa rí níbi taṣọ náà ó fẹ́lẹ́ dé àbí kó wọ aṣọ tó ṣe pé ó di èèyàn mẹ́ta ní ó máa bá kó aṣọ náà lẹ́yìn níbi taṣọ náà ti ń gbálẹ̀ gbogbo ìmúra ìtún ara ṣe tí ànábì sallallahu alaihi wasallam sọ fún wa ní ọjọ́ ọdún òun náà ní ká ṣe níwọ̀ntúnwọ̀nsì kó má jáde kúrò lábẹ́ ìlànà tí anabi sallallahu alayhi wa sallam gbé kalẹ̀ káwé yìí tó dára jùlọ nínú aṣọ wa yálà alágbára àti ra aṣọ tuntun kò sí láì fi bẹ́ẹ̀ àbí alágbára àti ra aṣọ tuntun èyí tá a ní náà èyí tó dára jùlọ nínú àwọn aṣọ yìí wọn ló dáa ká wọ̀ ọ́ níjọ ọdún káwọn èèyàn ó bá lè mọ̀ wípé à ń ṣọdún. àwọn ibn Abbas látọ̀dọ̀ àfọwà ibn abbas wọn ní anabiwa muhammad sallallahu alayhi wa sallam kana yalbas yom al-eid bordatan hamra anabi sallallahu alayhi wa sallam ní gbogbo ọjọ́ ọdún anabi ní alkimba pupa èyí tánabi máa ń wọ èyí tó rẹwà dáadáa láti lè fi hàn wípé òní yóò ọjọ́ ọdún wa ni gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí ẹ ká gbìyànjú kára aṣọ fáwọn ọmọ wa kára aṣọ fún ìyàwó wa káwa náà ra aṣọ tuntun tí Ọlọ́run fún wa nígbà láàyè rẹ̀ ṣùgbọ́n tí ò bá sígbà láàyè rẹ̀ eléyìí tí a ní ẹ jẹ́ ká fọ̀ ká sì tún ṣe pàápàá jùlọ kó jẹ́ èyí tó dára jù náà àwọn aṣọ wa nínú ẹ̀kọ́ ọjọ́ ọdún lélẹ́yìí bákan náà al-aklu qabla al-khuruj ila al-musalla fi wọ́n ní ó dáa púpọ̀ ká tó lọ kírun ní ọjọ́ ọdún ìtùnú àwẹ̀ ká jẹun kí a má tún gbé inú òfìfo lọ sí Eid wọ́n ló dáa púpọ̀ nínú súnà ló ká fi nǹkan panu nínú ilé kó tó di pé a ó jáde lọ kí ọ̀run eid nítorí hadith èyí tí a gbà látọ̀dọ̀ àfáwà anas kọ́lọ́wọ́n bá kó bá a yọnu sí ó ní káàna rasulullah sallallahu alayhi wa sallam la yaqdu yawm al-fitr hatta yakula tamarat wọn ní òjíṣẹ́ ọlọ́run ní gbogbo ọjọ́ ọdún ìtùnú àwẹ̀ ànábì kì í jáde ńlé àfi rí pé òun ti jẹ àwọn èso dàbínú ó ti jẹ dáadáa kó tó di pé ó jáde ńlé eléyìí fún ọdún ìtúnu àwẹ̀ bákan náà àtúrí àkọọ́lẹ̀ wípé la yakhruju yawm al-fitr hatta yat'am wa yawm an-nahr la ya'kulu hatta yarji'a fa ya'kulu min nasikatihi wọn náà Nabi sallallahu alaihi wasallam kìí jáde ńlẹ̀ ní ọjọ́ ìtúnu àwẹ̀ àfi kó pé yóò jẹun kó tó jáde ṣùgbọ́n tó bá yẹ pé ọjọ́ ọdún léyà ni òjíṣẹ́ Ọlọ́run kò ní jẹun tí ó fi jáde títí tí ó fi padà dé tó bá padà dé ni ó tún wá jẹ nínú ẹran iléyá rẹ̀ eléyìí ó ń sọ fún wa wípé àwọn ẹ̀kọ́ tí ànábì gbé kalẹ̀ nípa ẹ̀kọ́ ọjọ́ ọdún yìí ó ṣe pàtàkì kí a dùn ní ma nítorí àǹfààní àti ládàá tó ń bẹ ń bẹ kódà ẹnu pé bá ànábì ṣe máa ń ṣe níjọ́ ọdún ẹ̀yìn náà tó fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì ń ran kàẹ̀sán tó sì ń pera ẹ̀ ànábì sallallahu alaihi láti kọ́sẹ̀ ìlànà bánabi ṣe máa ń ṣọdún ẹlẹ́ẹ̀kẹrin at-takbiru fil 'iidayn min hin al-khuruj tí a bá fẹ́ lọ kírun gbólóhùn tí a ò máa sọ wọn lòun náà ní ká máa gbé ọlọ́run ọba tóbi pẹ̀lú gbólóhùn allahu akbar allahu akbar allahu akbar la illallah allahu akbar allahu akbar walillahil hamd a ò máa sọ gbólóhùn yìí tá a bá ti jáde nínú ilé tí a ń lọ sọ́yìn ká jìnnà sí oríṣiríṣi àwọn orin tí àwọn èèyàn máa ń kọ bíi káwọn èèyàn máa rọ̀ lẹ́yìn ọkọ̀ bíi kí wọ́n máa fi ọ̀kadà sáré bíi kí wọ́n máa ṣe gbogbo ohun tó lè pa wọn lára eléyìí lòdì sí ẹ̀kọ́ tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó kọ́ wa nípa ọdún ọdún ìmáa sọ gbólóhùn yìí a ó máa sọ gbólóhùn náà wọn lánàbì sallallahu alayhi wa sallam kana yakhruju yawm al-fitr tánàbí bá ti jáde ní ọjọ́ ọdún ìtúnu àwẹ̀ fayukabbir yóò máa gbọ́ lọ́n tóbi hatta àti al-musalla títí tánàbí ó fi débi tí ó fi kírun wa hatta yaqdi as-salah títí tí ó fi parí irun fàyídà qada as-salah qata at-takbir ṣùgbọ́n tánàbí bá ti kírun tán ànábì ó dà dúró eléyìí fi hàn yí pé àápolóhùn yìí ni a ó máa sọ bẹ́ẹ̀ títí títí a fi ṣe kíni o tí a fi dé ibi tí a ti fẹ́ kírun tá a bá débi tá a ti fẹ́ kírun kò sí náfìlà ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn míì ń bẹ tán bá dé eid wọ́n sì tún máa mú náfìlà wá kò sí náfìlà kankan téèyàn bá ti dé eid a ó jókòó a ó máa ṣe ìrántí ọlọ́run pẹ̀lú gbólóhùn allahu akbar allahu akbar allahu akbar la ilaha illallah allahu akbar allahu akbar walillahil hamd eléyìí ni nǹkan tó yẹ kó gba ọkàn wa eléyìí ni nǹkan tó yẹ kó gba ẹ̀mí wa nígbà tí a bá wà láàyè yìí ṣùgbọ́n nínú tó ṣe ni léèmọ̀ àsìkò ọ̀hún lẹ́ẹ̀mọ̀ rẹ lòmíì ó lè máa gun orí igi pé kí wọ́n yà wọ́n ní fọ́tò ẹlòmíì lè gun orí ọkọ̀ pé kí wọ́n yà wọ́n ní fọ́tò kí wọ́n ká kí wọ́n yà wòrán wọn gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí ìyapa súnà ànábì muhammad sallallahu alayhi wa sallam ó ní eléyìí a ò gbọ́dọ̀ torí pé à ń ṣe ọdún ká tún máa yapa àṣẹ ọlọ́run subhanahu wa ta'ala nínú àwọn ẹ̀kọ́ èyí tó ń bẹ nípa ọdún nínú Islam òun náà ni wípé gbogbo ìdílé òun náà lájáde láti lọ kírun bàbá ò lọ ìyá ò lọ àwọn ọmọ ò lọ gbogbo àwọn tó ń bẹ lábẹ́ wa gbogbo wa náà ní kí a lọ nítorí pé anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi pàṣẹ bẹ́ẹ̀ wípé kí gbogbo ìdílé ó jáde àti àwọn obìnrin kódà alẹ́kóyàdù àwọn obìnrin tí wọ́n ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn obìnrin tẹ́jẹ̀ bí máa ń bẹ lára wọn anábì ní kí gbogbo wọn náà jáde kí wọ́n lọ ṣéèdì akálàṣe bí wọn ò bá tiẹ̀ kírun àwọn náà ó forí gba àdúrà tí yóò wáyé ní ọjọ́ náà ṣùgbọ́n inú tó máa ń ya lẹ́nu lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn kì í fẹ́ lọ wọn lè ní ẹjẹ́ káwọn ó dúró káwọn máa dáná oúnjẹ lóòótọ́ nǹkan tó dáa ni wọ́n fẹ́ ṣe àmọ́ wọn pàdánù ẹ̀san bàǹtàbàǹtà tí ń bẹ níbi kéèyàn lọ kí ẹ̀rùn ìdí tó kápọn ní fún wọn kí gbogbo wa ká lọ láti lọ jọ́sìn fún ọlọ́run nítorí pé púpọ̀ wa ní ọjọ́ ọdún eid ó jẹ́ iyì fún islam àti fún gbogbo àwa mùsùlùmí bákan náà nínú àwọn ẹ̀kọ́ èyí tó ṣe pàtàkì tó yẹ ká mójútó tí a bá fẹ́ lọ kírun eid ní ọjọ́ ọdún òun náà ni pé tí a bá ń lọ nínú súnà anabi sallallahu alayhi wa sallam ọ̀nà tí anabi bá gbà lọ òun kọ́ ni ànábì máa ń gbà padà kí ni ìdí tí eléyìí fi rí bẹ́ẹ̀ ìdí ni wípé tí a bá gba ibì kan lọ àwọn tí wọ́n ń bẹ níbi agbègbè bẹ̀ wọ́n ò rí wa wípé à ń sọdún bá a bá tún gba abala míì náà àwọn tó tún bẹ ní agbọn ibẹ̀ náà àwọn náà ò rí wa wípé à ń sọdún ìdí tá nàbí sọlá ọsọlá fi máa ń ṣe bẹ́ẹ̀ nìyí ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé tó bá rọrùn fún ni láti rí ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tí kò bá rọrùn tẹ́gbẹ́ yóò mú palára bá ni kò sí láì fi ká gbàbí tí a gbà lọ ká gbà padà bákan náà nínú súnà anábì sallallahu alayhi wa alihi wa sallam ní ọjọ́ ọdún òun náà ni pé anábì wa muhammad sallallahu alayhi wa sallam ó máa ń rìn lọ sí èdè ni kí a fẹsẹ̀ rìn lọ ó dára púpọ̀ tí ó bá rọrùn bẹ́ẹ̀ ṣùgbọ́n tí ó bá rọrùn bẹ́ẹ̀ kò ṣẹ́ṣẹ̀ nínú kéèyàn ogun nǹkan ọ̀gùn lọ sí èdè tó bá sì wípé àti fẹsẹ̀ rìn lọ bẹ́ẹ̀ ó lè kó ìpalára bá ni tí a bá ti wá wà ní èdè a ó farabalẹ̀ a ó dúró títí tí ìmáàmù ó fi dé ìgbà tí ìmáàmù bá wọlé a ó kírun nígbà tí a bá kírun tí a bá sálámà a ó farabalẹ̀ láti gbọ́ kútùbà ìṣesí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n bá ti sálámà tán wọn kì í farabalẹ̀ láti gbọ́ kútùbà ìmáàmù oníkálukú ó fàdèdè ni oníkálukú ó máa ṣàròyé ni oníkálukú ó máa ṣàwẹ́wà ni eléyìí ó kù díẹ̀ káàtó ó sì takò sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó dára púpọ̀ kí a farabalẹ̀ láti gbọ́ kútúbà kí a sì farabalẹ̀ láti máa tẹ́tí gbọ́ nǹkan tí ìmáàmù bá ń sọ nígbà tí ìmáàmù bá wá parí kútúbà ìgbà yẹn náà ni ẹnì kọ̀ọ̀kan wa ìgbà láàyè ń bẹ fún wa kí a sì ṣe dìde láti máa lọ sí ilé wa. nínú àwọn ẹ̀kọ́ èyí tó yẹ ká mọ̀ nípa ọdún nínú ẹ̀sìn Islam pàápàá jùlọ ọdún ìtúnu àwẹ̀ òun náà ni pé ká màgẹ́ bá ṣe síwájú kò sí náfìlà kankan o ṣáájú kí a tó kírun ọdún bẹ́ẹ̀ sì ni tá a bá kì tán náà kò sí náfìlà kankan tí a ó tún yàn lẹ́yìn ìgbà tí a bá kì bákan náà nínú àwọn nǹkan tí ó tún yẹ ká mọ̀ nípa ọdún òun náà ni wípé àwọn ìṣesí kan bẹ́ẹ̀ èyí tó máa ń wáyé tí kò bá ìlànà Islam mu pàápàá jùlọ ní Eid ní mọ̀sọ́là níbi tá a ti máa ń kírun ó náà ni kí ọkùnrin kó pọn ní dandan wípé òun àti ìyàwó òun àwọn ọjọ́ fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ ni ní Eid tá a bá fẹ́ kírun nítorí pé ìtẹ́ kan náà làwọn mú wá àwọn ò sì pé ìtẹ́wọn ò pé méjì àwọn ọjọ́ dúró lẹ́gbẹ̀ẹ́ ara wọn ni eléyìí tako ìlànà bá a ṣe kírun o àwọn obìnrin wọn ò dúró láàyè wọn bẹ́ẹ̀ sì ni àwọn ọkùnrin àwọn náà ó dúró láàyè wọn káwọn náà wò tá a bá fẹ́ kírun nulẹ̀ kódà kó sì pé àwọn àtìyàwó wa ni a ò lè fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ obìnrin yóò dúró lẹ́yìn ọkùnrin ó dúró wájú bẹ́ẹ̀ náà ni tá a bá fẹ́ kírun ní eid èyí tó bá súnà mu tó sì bá ìlànà ìkírun mu ó náà ní kí àwọn obìnrin kí dúró ní ààyè àwọn obìnrin bẹ́ẹ̀ sì ni kí ọkùnrin kí wọ́n dúró ní ààyè àwọn ọkùnrin eléyìí ó ṣe pàtàkì kí á kíyèsí kí ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga kó má ṣe àṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ẹrú tí yóò kí ìrun ti ọdún yìí tí ó sì sì wá ní ẹrú tí ọlọ́run yóò gbà lẹ́sìn lọ́wọ́ rẹ̀ bákan náà nínú àwọn nǹkan tó yẹ ká ó bá fẹ́ kí ni kò ní o wọn kì í pèrun a bá fẹ́ kí ni kò ní a máa ń lọ á dìde ni eléyìí ó ṣe pàtàkì fún gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí ká gbọ́ yìí ká sì kò dé kó yé wa gẹ́gẹ́ bí anabi sallallahu alayhi wa sallam bó ti ṣàlàyé rẹ̀ fún wa pọ̀pọ̀ ṣinṣin ọdún islam kò takò pọ̀pọ̀ ṣinṣin ká fi ìdùnnú hàn ká fi ayọ̀ hàn nígbà tí a bá ń sọdún kódà kí a máa kíra wa pẹ̀lú kíkí tó dáa pẹ̀lú pọ́lọ́hún ó gbà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ pọ̀pọ̀ ṣinṣin yìí kò gbúdọ̀ jáde o kúrò níbi gbèdéke ìlànà tí Islam gbé kalẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa ń rí láwùjọ wa lénìí a ó ẹlòmíì àsìkò yẹn náà ni wọ́n gbé oríṣiríṣi àwọn olórin burúkú ni wọ́n gbé wọn wá ni wọ́n ní wọ́n fẹ́ fi ṣe pọ̀pọ̀ sísìn ọdún àwọn èèyàn á lọ síbẹ̀ wọ́n á mutí wọ́n á ṣe zìnà wọ́n á yapa àṣẹ ọlọ́run ààwẹ̀ tí èèyàn ti gbà fún odidi oṣù kan ní ọjọ́ ọdún náà ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò bàládà rẹ̀ jẹ́ o oríṣiríṣi aburú náà ni àwọn ọ̀tá ẹ̀sìn ni wọ́n máa ń gbé wá ní ọjọ́ ọdún ṣùgbọ́n fẹ́ni tẹ́sìn òye òun náà rò pé àwọn ṣe pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ ni yóò lọ sanwó láti lọ máa jó yóò lọ sanwó láti lọ ṣe sìnà yóò sanwó láti lọ mutí yóò sanwó láti lọ yapa àṣẹ ọlọ gbogbo àwọn pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ èyí tó bá ti lòdì sí èyí tó ọlọ́run ọba faramọ́ èyí tí anabi sallallahu alayhi wa sallam tó fa àyè rẹ̀ lẹ̀ ó jọ ọ̀ràn yàn fáwọn mùsùlùmí ká jìnnà sí ọjọ́ ọdún àwọn pọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ tí wọ́n fẹ́ ká ṣe táàtún gba aládá lérí rẹ̀ òun náà ní ká béè lọ́wọ́ àwọn onímọ̀ o nínú àwọn pọ̀pọ̀ ṣinṣin òun náà ní ká jẹ oúnjẹ halal ká fún àwọn aládùúgbò wa lóúnjẹ ká fún alábàgbé wa lóúnjẹ ká ṣe dáadáa sẹ́ni tó kù díẹ̀ káàtó fún láwùjọ ká lọ bẹ̀ àwọn ẹbí wa wò àwọn ẹbí wa àwọn aráalé wa àwọn olùbátan wa ká jọjọ kíra wa ká fúnra ẹni lẹ́bùn ká lọ bẹ̀ àwọn ọ̀rẹ́ wa wò ká jọjọ dùnnú ẹni tá a bá rí kó kù díẹ̀ káàtó fún ká dùnnú pẹ̀lú nǹkan tí ọlọ́run ṣe fún wa ká kó àwọn ọmọ wa jáde láti lọ wo àwọn nǹkan tí ó ṣe wá láǹfààní láti lọ jọ́sìn fún ọlọ́run láti lọ gbọ́rọ̀ ọlọ́run láti lọ kí àwọn ẹbí wa lọ́tún ni lósì ni gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí wọ́n fẹ́ ká ṣe lélẹ́yìí nítorí pé àwọn nǹkan wọ̀nyí tá a bá tún ṣe á ó tún máa gba ládàá lọ́dọ̀ ọlọ́run tòun ti pé àtúnṣe pọ̀pọ̀ ṣinṣin ọdún eléyìí nínú àwọn nǹkan tó yẹ ká kíyèsí nínú àwọn ẹ̀kọ́ tó rọ̀ mọ́dún ni ṣùgbọ́n tá a bá ti ń ṣe tó yà tako eléyìí a ti ń ba ẹ̀san tó ń bẹ níbi ààwẹ̀ tá a gbà a ti ń bà á jẹ́ ó sì ń ṣàfihàn wípé ẹ̀kọ́ tí ó yẹ ká kọ́ nínú oṣù Ramadan ẹ̀kọ́ náà ò rí ibi dúró sí lára wa o bí Ramadan ṣe lọ ajẹ́pọ̀ ti gbé ẹ̀kọ́ náà lọ. bákan náà ẹni tó jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ kíyèsára nípa àwọn ọ̀rẹ́ tó bá ní tí wọn kì í ṣe mùsùlùmí tí wọ́n wá kì fún ọdún kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ká gbóúnjẹ jáde àwọn ọ̀rẹ́ wa tí wọn kì í ṣe mùsùlùmí kájọjọ jẹ kí àjọjọ mu àmọ́ ẹnikẹ́ni tí bá wá ń béèrè wípé dandan wo ko a gbọ́dọ̀ ra ọtí fún òun torí pé a ti mọ̀ pé òun máa mu ọtí àbí ó ní dandan wo ko ẹran ẹlẹ́dẹ̀ a gbọ́dọ̀ fi ṣòun lálejò kéèyàn wá sọ wípé yẹn nítorí pé èmi kì í mú ṣùgbọ́n ọ̀rẹ́ mi lágbájá kò lè tí máa mú tiẹ̀ nù ọ̀rẹ́ mi tàmọ́dọ̀ kò lè má jẹran ẹlẹ́dẹ̀ torí tiẹ̀ ni mo fi rà á torí pé yóò wá kí mi nígbà ọdún eléyìí ọlọ́run ọba lòdì sí o eléyìí kò túmọ̀ wípé èèyàn ń fi tọ́lọ́run fẹ́ sọdún èèyàn ń yapa àṣẹ ọlọ́run ni torípa nàbí sallallahu alayhi wa alihi wa sallam anábì tí kò yé wa wípé a kì í mutí a kì í fọtí ṣàlejò bẹ́ẹ̀ sì ni a kì í fi tọrẹ kódà lórí tábìlì tí wọ́n gbé mọ́ mùsùlùmí ò gbọdọ̀ jókòó bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni man kana yu'minu billahi wal yawmil على ma'idatin يشرب فيها الخمر. khamr ṣẹlá muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ kẹ́yìn kó gbúdọ̀ jókòó lórí tábìlì tí wọ́n ń gbé mu ọtí tí a ò bá lè ṣe eléyìí báwo wá ní ọdún kọ̀la lóòótọ́ ò mutí ṣùgbọ́n ó ti ọtí kanú nítorí àwọn ọ̀rẹ́ rẹ̀ yálà wọn jẹ́ mùsùlùmí ni àbí wọn kì í ṣe mùsùlùmí tó ti pa àwọn ọmọ mu eléyìí ẹ jẹ́ ká jìnnà sí pọ̀pọ̀ sísìn ọdún nínú Islam a ó ṣe é níbàámu ìfẹ́ tọ́lọ́hún àti sunna anabiwa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó wá ṣe pàtàkì kí a kíyèsí wípé ẹni tí ń jẹ ọdún nínú Islam àkọ́kọ́ a gbúdọ̀ rí àkọọ́lẹ̀ pé ọlọ́run pè lọ́dún ọlọ́run sì fọwọ́ sí ẹlẹ́ẹ̀kejì a rí wípé ọdún kò gbúdọ̀ kó ìpalára bá ọmọlàkejì mùsùlùmí ò gbúdọ̀ máa ṣe ọdún kápá gbogbo ọ̀nà rẹ̀ bẹ́ẹ̀ni kankan ò gbúdọ̀ kọjá mùsùlùmí ò gbúdọ̀ máa sọdún ká máa pariwo ee láti fi kó ìnira bá ọmọlàkejì mùsùlùmí ò gbúdọ̀ sọdún lọ́nà tí ó lè kó ìdààmú bá ọmọlàkejì àbí bá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí gbogbo àwọn nǹkan wọ̀nyí láàfin rí pé ní ọdún nínú Islam a rí pé yóò máa jẹ́ àǹfààní fún wa yóò sì tún máa jẹ́ àǹfààní fún àwọn alábàgbé wa in ti islam torí rẹ̀ gbé ọdún kalẹ̀ lélẹ́yìí ọdún islam ó yàtọ̀ sí ọdún àwọn olùyapa àṣẹ ọlọ́run tó ṣe pé ọdún tí wọ́n máa ṣe tí wọ́n máa kó nira bọ́ ọmọlàkejì ọdún tí wọ́n máa ṣe tí wọ́n máa fara ní ọmọlàkejì ọdún islam ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ a ò gbọdọ̀ fara ní ọmọlàkejì a ò gbọdọ̀ kó ìdààmú bá ọmọlàkejì a ò gbọdọ̀ kó ìdíwọ́ bá ọmọlàkejì bó ti wùlẹ̀ kó mọ́ nítorí pé ọdún islam ó dúró lórí àlàáfíà ó sì dúró lórí ṣíṣe àǹfààní fún àwùjọ àti fún ọmọlàkejì kódà nínú ẹ̀kọ́ Islam kò sí ní tó burú níjọ́ ọdún ká lọ sí ọgbà àwọn ẹlẹ́wọ̀n láti lọ gbọ́únjẹ fún wọn ká lọ sílé ìwòsàn láti lọ bẹ̀ àwọn aláàárẹ̀ wò láti fi ìrànlọ́wọ́ fún wọn àwa àtàwọn ọmọ wa àtàwọn ìyàwó wa ká lọ síbẹ̀ ká tún lọ ràn wọ́n lọ́wọ́ ńbẹ̀ àwọn nǹkan tí ọdún tó kó lọ́wọ́ nìyí nínú Islam ṣùgbọ́n ká máa bàánú owó lórí pé wọ́n gbé olórin ńlá kan wá àwọn àsàn òdìdí bíi one thousand naira láti irú one thousand naira tó bá pé mẹ́ta tá a bá fi ra nǹkan láti lọ gbé fún àwọn tí ń bẹ nígbèkùn àbí láti lọ fi ra àwọn tó ń bẹ lórí ìdìbò láìsàn lọ́wọ́ eléyìí lóore fún wa ju kí a máa fi owó wa ra ẹ̀ṣẹ̀ àbí ọlọ́run ọba ní tóbi rẹ̀ kí ọlọ́run kí ó mọ̀ṣẹ́ fún wa ní àgbọ́yé eléyìí ẹ̀kọ́ tó pọ̀ ó ń bẹ nínú ọdún nínú Islam tí a sọ̀rọ̀ gbogbo àwa tí a jẹ́ mùsùlùmí kí a ṣe ọdún pẹ̀lú ìlànà tí ọlọ́run ọba tó gbé kalẹ̀ àti bá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe ọdún náà kábàálẹ̀ ní ẹ̀san èyí tó tóbi èyí tó pọ̀ lọ́dọ̀ ọlọ́run àgbàládà apá àgbàwẹ̀ àgbàládà apá ṣe ìtìkáf àgbàládà apá ṣe fitiri ayọ̀jáka àtúngbàládà pé a ọdún gẹ́gẹ́ bí anabi wa muhammad sallallahu alayhi wa sallam bó ṣe ṣe níparí àsìkò tí a bá wá ń ṣe ọdún náà kí a má gbàgbé láti máa tọrọ fún orílẹ̀-èdè wa nàìjíríà kí ọlọ́run ọba kí ó ránṣẹ́ ìfọ̀kànbalẹ̀ sí gbogbo orígun orílẹ̀-èdè yìí kí ó sì kó wa yọ níbi fìtínà àti ìdààmú kí ó sì máa tọ́ àwọn olórí wa kó máa tọ́ wọn sọ́nà àwa tí a sì jẹ́ ọmọlẹ́yìn náà kí ọlọ́run ọba kí ó máa kíyèsí ẹnì kọ̀ọ̀kan wa abẹ́ ọlọ́run ọba mi tóbi rẹ̀ eléyìí tí a wí ọlọ́run jẹ́ kó ṣe ẹnì kọ̀ọ̀kan wa láǹfààní wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam وعلى آله وصحبه وسلم تسليما